aṣálẹ̀ aṣálẹ̀ aṣálẹ̀ aṣálẹ̀ means desert aṣálẹ̀ means desert ǹjẹ́ omi lè sun ní aṣálẹ̀? ǹjẹ́ omi le sun ní aṣálẹ̀.